ó fẹ́ àwọn méjèèjì ẹ wẹ́l wẹ́l ó ní ṣé tẹ́lẹ̀ kejì yẹn wọ́n ti ṣe ákúdù wọ́n ti ṣe àbọ̀ àwọn ti mú déètì ọ̀hún sì pé tọ ìyàwó kan náà ló sì fẹ́ fẹ́ ní táìmù yìí àwọn ibi tọ́kàn rẹ̀ wà nù wẹ́l ní táwọn sọ fún lélẹ́yìí òun náà ni kó dìsáìdì tí ó bá ṣe ṣùgbọ́n ayé gbà á nínú ṣẹ̀ríà kò bá kó bá dísáì kó mọ́ fẹ́ àwọn méjèèjì mọ́ kó bá dísáì kó mọ́ fẹ́ lẹ́ẹ̀kejì náà mọ́ mm-hmm. kọ́dẹ̀ èyí tó ti ṣe kọ́ ti ṣe ákùtù kankan ní ṣẹ̀rí ìsìláàmù ìfúráǹ sọ wípé gan tó bá kó tún kọ́ lẹ́sẹ̀ òkú ni nígbà tó ṣe àgbègbè ní pé kó tó wà wù ní kó ṣe àmọ́dà kóun náà ó tóbi lọ́kàn rẹ̀ ó wà hẹ́vì àbí ìtúbọ̀ wà hẹ́vì kó kọ́ àwọn méjèèjì papọ̀ ṣẹ́mọ́tò ìdíṣe òní yìí wọ́n fẹ́ tó bá gbàgbára bá kà kéṣe túláṣì o ó sọ fẹ́lẹ̀ kejì tó lóun aláwọ̀kọ́ tó lóun ṣẹ̀ṣẹ̀ jíun pé tọ̀ adébáwọ̀ náà sọ̀rọ̀ náà láìsọ láìjọ inú ìdí òsọ ẹlòmíì padà ti wá o ẹ kí ló wá wí. àánú bá nǹkan yóò sa gbogbo gbọ́ nǹkan òun ní ti sáyé lẹ́yìn ìgbà tó ti sùn mẹ́rin fún kíkà tó kọ gómìnà kan á tó ọkàn obìnrin náà wà ń tó bá fẹ́ kó fún yàn náà condition ìdó náà ti fún condition ńgbà tó náà tí power ti dọwọ́ tiẹ̀ náà báyìí ìgbé tọ̀sán kójú ló rojú sànú mùsùlùmá dáadáa tóun mọ̀ èyí a ti mú ṣe náà ìwọ náà lọ lè máa sinmi náà ká máa ṣàdúrà tó bá padà pọ̀ sí bọ̀ wá àmọ́ bí mo ṣe ń sọ ìdókòwò mi fatwa mo lọ sí والله أعلم السلام